ọ̀rẹ́ mi mo fẹ́ sọ nǹkan tó jẹ́ kó ti ṣẹlẹ̀ nínú ayé yìí tó yàyàn lẹ́nu fún ẹ lóòótọ́ ó yani lẹ́nu ṣùgbọ́n òtítọ́ ni nítorí pé mo fẹ́ kí o gba ọ̀rọ̀ náà gbọ́ bí o bá gbàgbọ́ yóò jẹ́ ayọ̀ àti àlàáfíà fún ọ. kí ni. òun nìyí ọkùnrin jésù kristi ó kú lórí igi àgbélébù ó sì jíǹde. bóyá kò kú lórí igi àgbélébù. lóòótọ́ ó kú lórí àgbélébù nígbà tí òun sì wà lórí gàgbélébù àwọn ọmọ ogun fi ọ̀kọ̀ gun níhà omi àti ẹ̀jẹ̀ sì tú jáde èyí kò lè ṣẹlẹ̀ láì jẹ́ pé ẹ̀ náà ti kú ó kú lẹ́yìn ọjọ́ mẹ́ta ó sì jíǹde. ṣùgbọ́n eléyìí ní tipẹ́ báwo ni ìwọ ṣe mọ̀ pé ó jẹ́ òtítọ́. obìnrin kan tí a ń pè ní Maria òun àti ọ̀rẹ́ rẹ̀ lọ síbi ibojì rẹ̀ ṣùgbọ́n wọn ò rí kankan bẹ́ẹ̀ Pétérù àti Johanu rí pé kò sí kankan nú bojì. bóyá wọ́n ti jí òkú Jésù. kò ṣeé ṣe fẹ́nìkan láti jí òkú náà gbé òkúta ńláńlá la gbé dé ẹnu bòjì náà àwọn ọmọ ogun sì yí ká. ǹjẹ́ ẹnìkẹ́ni rí jésù lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú? lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ rí i èkíní maria rí i ní ẹ̀gbẹ́ bòjì rẹ̀ lẹ́yìn náà pétérù òun àti ẹgbẹ́ rẹ̀ wọ́n rí i lẹ́yìn náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ènìyàn lọ wọ́n rí i. ó mà lè jẹ́ àkúdé ènìyàn ni wọ́n rí i ǹjẹ́ ó ní ara gẹ́gẹ́ bí ti ènìyàn tí kò tí ì kú. lóòótọ́ ó ní ara kì í ṣe àkúdànìyàn rárá ọkùnrin kan tí a ń pè ní tómọ́sì ní ààyè láti fi ọwọ́ kan ara rẹ̀ jésù wí fún tómọ́sì pé fi ọwọ́ rẹ sí ibi àpá ìṣó mi tí a fi kàn mí mọ́ àgbélébùú jésù bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ó sì bá wọn jẹun o ò lè fọwọ́ ba àkúdà bẹ́ẹ̀ ni àkúdà kò lè bá ọ jẹun. báwo ni ó ṣe lè jíǹde kúrò nínú òkú. òun jẹ́ ọlọ́run ikú kò sì lè ní agbára lórí rẹ̀ àjíǹde rẹ̀ fi hàn pé ó ṣẹ́gun ikú ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé bí Jésù Kristi kò bá jíǹde kò ní òkú kò sí ọ̀nà fún wa láti lọ sí ọ̀run a dúpẹ́ pé Jésù Kristi jíǹde òun ní agbára lórí ikú ó sì ní agbára lórí èṣù. ìyẹn ni pé àwọn onígbàgbọ́ ń bẹ̀rù ikú. rárá onígbàgbọ́ tòótọ́ kò ní láti bẹ̀rù àtikú òun mọ̀ pé lẹ́sẹ̀ kan náà tí òun bá ti kú òun yóò lọ sọ́dọ̀ Jésù Kristi yóò ní ayọ̀ òun kì yóò sì padà wá sínú wàhálà ayé yìí mọ́. níbo ni Jésù wà nísìnyí ó wà ní ọ̀run. tí ó bá wà ní ọ̀run òun wà ní ibi tí ó jìnnà sí àwọn ènìyàn rẹ̀ tí wọ́n wà láyé. rárá o òun wà ní ọ̀run ṣùgbọ́n ó ń gbénu ọkàn àwọn tí ó gbàgbọ́ ní ayé ẹ̀mí rẹ̀ ń kọ́ wa ní ọ̀nà láti ṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run òun fún wa ní agbára láti lè kọ ohun èṣù sílẹ̀ kí a bá lè lọ sí ọ̀run rere. ìyẹn ni pé Jésù yóò tún padà wá sí ayé yìí ní òpin ayé yóò tún padà wá yóò sì wá wo àwọn tí ó wà nínú ayé àti àwọn tó ti kú àwọn tó sì wà nínú ẹ̀ṣẹ̀ wọn yóò rán wọn lọ sí ọ̀dọ̀ èṣù àwọn tó sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wọn ó bá jésù kristi lọ sí ọ̀run wọn ó sì máa bá a gbé níbẹ̀. nígbà wo ni yóò dé. kò sẹ́ni tó mọ àsìkò náà òun sọ fún wa kí a máa múra kí a máa ṣe ìtúdára ní ojú ọlọ́run nígbà náà ojú kì yóò tì wá tí òun bá dé nítorí náà tọrọ ìdáríjì kí ọlọ́run kó fún ẹ ní ẹ̀mí titun kí o bá lè múra sílẹ̀ nígbà tó bá dé.